róòmù orí kẹta. ọ̀nà wo wá ni àwọn júù fi sàn ju àwọn orílẹ̀-èdè yòókù lọ? kí ni àǹfààní ìkọlà? ó pọ̀ púpọ̀ ní oríṣiríṣi ọ̀nà. ìkíní àwọn júù ni ọlọ́run fún ní ọ̀rọ̀ ìjìnlẹ̀ rẹ̀. ẹ lè wá sọ pé àǹfààní wo ni ó wà nínú èyí nígbà tí àwọn mìíràn nínú wọn kò gbàgbọ́ ǹjẹ́ àìgbàgbọ́ wọn kò sọ ìṣòtítọ́ Ọlọ́run di òtúbáńtẹ́ rárá o Ọlọ́run ní láti jẹ́ olóòótọ́ bí gbogbo ènìyàn bá tilẹ̀ di onírọ́ ó wà ní àkọsílẹ̀ pé. kí ìwọ Ọlọ́run lè jẹ́ olódodo nínú ọ̀rọ̀ rẹ kí o lè borí nígbà tí wọ́n bá pè ọ́ lẹ́jọ́. bí àìṣòdodo wa bá mú kí òdodo Ọlọ́run fi ẹsẹ̀ múlẹ̀ kí ni ká wá wí ṣé ọlọ́run kò ṣe ẹ̀tọ́ láti bínú sí wa ni mò ń sọ̀rọ̀ bí ẹni pé ènìyàn ni ọlọ́run rárá o bí ọlọ́run kò bá ní ẹ̀tọ́ láti bínú báwo ni yóò ṣe wá ṣe ìdájọ́ aráyé bí àìṣòtítọ́ mi bá mú kí ògo òtítọ́ ọlọ́run túbọ̀ hàn kí ni ṣe tí a tún fi ń dá mi lẹ́bi bí ẹlẹ́ṣẹ̀ ṣé kí a kúkú máa ṣe ibi kí rere lè ti ibẹ̀ jáde bí àwọn onísọkúsọ kan ti ń sọ pé à ń sọ irú àwọn ẹni bẹ́ẹ̀ yẹ fún ìdálẹ́bi kí ni kí á rí dìmú nínú ọ̀rọ̀ yìí ṣé àwa Júù sàn ju àwọn orílẹ̀-èdè yòókù lọ ni rárá o nítorí a ti wí ṣáájú pé àti Júù àti Gíríkì gbogbo wọn ni ó wà ní ìkáwọ́ ẹ̀ṣẹ̀ ó wà ní àkọsílẹ̀ bẹ́ẹ̀ pé. kò sí ẹnìkan tí ó jẹ́ olódodo. kò sí ẹnì kankan kò sí ẹni tí òye yé kò sí ẹni tí ó ń wá ọlọ́run gbogbo wọn ti yapa kúrò lójú ọ̀nà gbogbo wọn kò ní láárí mọ́ kò sí ẹni tí ó ń ṣe rere kò sí ẹnìkan ibojì tí ó yanu sílẹ̀ ní ọ̀nà ọ̀fun wọn ẹ̀tàn kún ẹnu wọn oró paramọ́lẹ̀ wà létí wọn ẹnu wọn kún fún èpè àti ọ̀rọ̀ burúkú. ẹsẹ̀ wọn yára láti tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ ọ̀nà ìjàmbá àti òṣì ni wọ́n ń rìn wọn kò mọ ọ̀nà àlàáfíà kò sí ìbẹ̀rù ọlọ́run ní ọkàn wọn. a mọ̀ pé ohunkóhun tí òfin bá wí ó wà fún àwọn tí ó mọ òfin ni kí ẹnikẹ́ni má ṣe rí àwáwí wí kí gbogbo aráyé lè wà lábẹ́ ìdájọ́ ọlọ́run nítorí gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ bí a bá mú òfin tí a fi díwọ̀n iṣẹ́ ọmọ ènìyàn kò sí ẹ̀dá kan tí a ó dá láre níwájú Ọlọ́run nítorí òfin ní mú kí ènìyàn mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ṣùgbọ́n ní àkókò yìí ọ̀nà tí Ọlọ́run fi ń dá ènìyàn láre ti hàn láìsí òfin bí ó tilẹ̀ jẹ́ pé àkọsílẹ̀ ti òfin àti ti àwọn wòlíì Ọlọ́run jẹ́rìí sí i gbogbo àwọn tí ó bá gba Jésù gbọ́ yóò yege lọ́dọ̀ Ọlọ́run láìsí ìyàtọ̀ kan nítorí gbogbo ènìyàn ló ti dẹ́ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run gbogbo wọn ni Ọlọ́run ti ṣe lóore ó dá wọn láre lọ́fẹ̀ẹ́ nípa ìràpadà tí Kristi Jésù ṣe Jésù yìí ni Ọlọ́run fi ṣe ètùtù ẹ̀ṣẹ̀ fún ẹni tí ó bá gbàgbọ́ nípa ikú rẹ̀ èyí ni láti fi ọ̀nà tí Ọlọ́run yóò fi dá ènìyàn láre hàn nítorí pé ó fi ojú fo àwọn ẹ̀ṣẹ̀ àtijọ́ dá nípa ìyọ́nú rẹ̀ kí ó lè fi òdodo rẹ̀ hàn ní àkókò yìí kí ó lè hàn pé olódodo ni òun àti pé òun dá ẹni tí ó bá gba Jésù gbọ́ láàyè ààyè ìgbéragádà kò sí rárá nípa irú ìlànà wo ni kò fi sí mọ́ nípa iṣẹ́ òfin ni bí rárá o nípa ìlànà tí ìgbàgbọ́ ni nítorí ohun tí a rí ni pé nípa ìgbàgbọ́ ni Ọlọ́run dá ènìyàn láre kì í ṣe nípa pípa òfin mọ́ àbí ti àwọn Júù nìkan ni Ọlọ́run kì í ṣe ti àwọn orílẹ̀-èdè yòókù dájúdájú Ọlọ́run àwọn Júù àti ti àwọn orílẹ̀-èdè yòókù ni nígbà tí ó jẹ́ pé Ọlọ́run kan ṣoṣo ni ó wà òun ni ó sì ń dá àwọn tí ó kọlà láre nípa ìgbàgbọ́ tí ó tún dá àwọn tí kò kọlà láre nípa ìgbàgbọ́ bákan náà ṣé òfin wa di òtúbá ń tẹ́ nítorí ìgbàgbọ́ ni rárá o àtúbọ̀ fi ìdí òfin múlẹ̀ ni